الحمد أنت قيم السماوات والأرض وما فيهن ولك الحمد أنت نور السماوات والأرض وما فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض وما فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق ولجنة حق والنار حق ونبينا حق ومحمد صلى الله عليه وسلم حق وباط حق اللهم لك أسلمنا وبك آمنا وإليك توكلنا أنت المقدم وليس قبلك شيئا وأنت المؤخر وليس بعدك شيئا فاغفر لنا ما قدمنا وما أخرنا وما أسررنا وما أعلنا اللهم اجعل به موعظة حجة لنا فلا تجعلها حجة علينا اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من عمل الذي يقربنا إلى النار اللهم من آييته منا فآياه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين إنك على كل شيء قدير إلهي لا تتندم إن فعلت بخلقك ما تشاء كما تشاء بخلقك ما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تشاء وتفعل ما تشاء لمن تشاء وتفعل ما تشاء لمن تشاء إلهي أنت تفعل ما تريد وتفعل ما تريد لمن تريد وتفعل ما تريد لمن تريد إلهي أنت تفعل ما تشاء فربك ما نشاء بما تشاء فربك ما نشاء بما تشاء إلهي كيف أدعوك وأنا عصي وكيف تجيب ما دعوتك به لمعصي وكيف تجيب ما دعوتك به لمعصي إلهي لا تعاقبني فإني مقر بالذي قد كان مني مقر بالذي قد كان مني إلهي أتاك عبدك بالمعاصي مقر بالذنوب وقد دعاك مقر بالذنوب وقد دعاك فإن تغفر فإنك نارج رحمة فإن تتروني فمن يرحم سواك فإن تتروني فمن يرحم سواك فاغفرنا ذنوبها والخطايا وارحمنا برزقك وارخي وارحمنا برزقك وارخي إلهي أعطى للعلماء أمنا فكن لي شيخنا إبراهيم أمنا فكن لي شيخنا إبراهيم أمنا إلهي أعطى للعلماء فضله فقل لي شيخنا إبراهيم فضلا فقل لي شيخنا إبراهيم فضلا أعوذ بالله من الشيطان الرجيم إنما حرم عليكم الميتة والدم والدم ولهم لخسير وما أحل به لغير الله فمن فمن اضطر فمن اضطر غير باب ولا آد فلا إثم عليه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 السلام عليكم ورحمة الله وبركاته arúgbó lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba arúgbó lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba ọpẹ́ ni fún ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí alhamdulilayi rabbil alamin torí pé ìjẹ́ mùsùlùmí wa òun náà ni ọ̀gá orí tọ́lọ́run bá ṣe fún wa ó ti dẹ́yí pé ọlọ́run ọba ní àwọn onírànà rẹ tó ṣe fún mi àti yín zahiratan wa batina ètò náà ní àwọn orí ń bẹ tẹ́pọ̀ gbìyànjú náà ní bá ọmọ ìpè orílẹ̀ lọ́yẹ̀ tó náà ṣe fún àwa nìkan ládàmà wípé oore ọlọ́run lórí mi kódà èmi ìbẹ̀gbẹ̀ tó jẹ́ pé àwa gangan lára gan àmọ́ àmọ́ ṣùgbọ́n oore lábẹ̀rẹ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n ọ̀gá orí tọ́lọ́run ọba ṣe fún wa òun náà ni ìsìláàmù ìsìláàmù òun ni ọ̀gá orí tọ́lọ́run ọba ṣe fún mi àti òun náà ni àdúpẹ́ fún ọlọ́run ọba lórí ó tún wá ṣàánú wa kò tó wá jọ jẹ́ ìsìláàmù lásán ó tún jẹ́ ìsìláàmù ala manhaj salaf ń jẹ́ ìsìláàmù lórí pé afẹ́ mọ bọ́lọ́run ṣe wí bá tàbí ṣe wí lórí àgbòyí àwọn tá fẹ́ wà níbi jẹba wà láti kẹmẹ àwọn náà àwọn sọ̀hábà níbi wọn náà ayé yìí àwọn sọ̀hábà àwọn ní ẹni tí alásọ̀tara fi ta kókó ẹ̀sìn báyìí wà fásitì nàbí yìí sallallahu alaihi lẹ́yìn náà tẹ́lẹ̀ mísà jáde láyé tán àníbi fi àwọn sọ̀hábà ta kókó ẹ̀sìn. هذا كما جاء من حديث فهو ابن أبي بريدة عن أبيه فبين صلينا مع رسول الله صلى الله عليه وسلم فما أخرج هذا الحديث الإمام مسلم الله أتقول لكم أفعل حديث مين ونجدك أن أمو صحابة كيرون صلى الله عليه وسلم صلينا مع رسول الله صلى الله عليه وسلم المغرب اكيد المغرب تن بام سلام جوكا بعد كده المغرب تن فدخل الرسول اون سي اولون با ولي لو gbogbo sàhábà náà à ń wòye pé kátúkà ká mọ lọlé ṣùgbọ́n ìmọ̀ràn padà wà láti inú ẹ̀mí nìkan yìí pé kí la fẹ́ lọ sí lẹ́nìí láàrin mọ́gbìbì àti ìṣáì táìmù ti mẹ́wàá ń bẹ ìsábà pọ̀ ní awọ́lùwákì ìṣáì o ní táìmù àkọ́kọ́ ti pé ìṣáì ẹ̀sẹ̀ wọlé yàtọ̀ sí pa fẹ́ mọ̀mọ́ lọ ní ara kan sọ pé innaha ala waqtiha lawla an ashqa ala ummati tàbá fẹ́ sẹ́yìn olókù tó dé pé asùn àdébẹ́ náà insha Allah ta'ala alùpùpù ní àti ẹ̀bá mọ̀mọ́ fẹ́ lọ láti bí lákòókò ní bí akábí agbó mọ́kànlá lẹ́nu ìsìn tẹ̀gbéṣà ìsìn wà ṣùgbọ́n ká láfẹ́ kí ìṣá ìní táìmù tó wọlé gbára Ànábì sallallahu alaihi táìmù tí mi láàrin méjèèjì yẹn kì í ti ti mẹ́pẹ́ gbàmí bí one hour gbàmí one hour ó lé díẹ̀ díẹ̀ ẹ̀rí pẹ̀lú bá ti mọ̀bí níyù mọ́gí sórí seven gan tó jẹ́ pọ́lọpọ̀ bàná mọ́gí sórí wọlé seven yẹn táwọn náà mọ́gí ṣáì eight eight five eight oh five eight ten time yìí pẹ́ so hábà kan wọ́n mọ̀ràn yìí pé táwọn ká lọ lé ní ìsìn ká mọ̀ lọ ká tó padà wá ẹ kí ló dé tá a lè jókòó gan ká mọ̀ lọ lé báyìí ká tó bá níbi ìṣe wọlé padà bọ̀ wá tàwọn afọ́kọ́ tí ó fi dà jókòó jókòó sí sẹ́sẹ̀tẹ̀lẹ̀ ní tó lè fàkọ̀ bẹ́ẹ̀ gbá nǹkan ní ìlọ́nì kankan kọ́ọ̀lù àwọn àwọn sàbẹ̀ ní òkìṣẹ́ ọlọ́run kí lábẹ́ tó lọ́mọ́ ṣe sọ̀lá iná lọ́pẹ́ bàmá àti àṣẹ kìmẹ́gìrì tẹ̀ pẹ̀lú wàmúsálàm ni àwa àforíkorí pé kí gbogbo àwọn ata kájókòó titi hata ń sọ́lẹ̀ yàrá ìṣá máa kì tí fi di pé ẹ̀sùn òṣèré òtò to fi jáde wá kírun fún Ati àti ntàfẹ́ àti ni. àníbi sọ́lọ̀ sàn yín tí ẹ̀ ń ṣe yẹn wọ́n yẹn nàbí sallallahu alaihi wasallam àbí wọ́n aṣọ gbólóhùn kan ànábì ni sọlọ́sọ́làm ó ń sọ ọlọ́run ní asọ́bìtùm ní wàá mi àṣàǹtùm ẹ̀mísàn ní tẹ́ ẹ ṣe yìí e ti rẹ̀ pọ̀ o àṣàǹtùm dáadáa gbà ní sí kí ẹ̀ẹ́kírun kẹta ẹ̀ lọ́ọ́lé ẹ tún ń retí kí n jáde wá kí mi fún yín tó sì jẹ́ pé láàrin méjèèjì ìṣẹ́jú tí mẹ́rin ìṣẹ́jú márùn ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹni ọlọ́run tó tọ́ ni. ṣẹ́gun pé tẹ́ǹtà ń sọ yẹn àti rí àgbòyẹ mílíọ̀nù ìgbà bẹ̀rọ̀ rẹ̀ náà tábìlì sọ pé nǹkan mẹ́ta kan bẹ ara mílíọ̀nù ìgbà mùsùlùmí ni wọ́n sọ nǹkan mẹ́ta kan bẹ ọlọ́run bá sọ lóko ránì yìí pé yā ayyuhā alladhīna āmanū isbirū wa ṣābirū Àlì Imrān wa rābiṭū àyátọ̀ kẹ́yìn ọlọ́run bá ní ẹ máa ṣe sùúrù wasabiru bákan náà wàrọ̀ bìtò rìbáàtù ń bi ayà yẹn àníbi ìbá ní ife àdé ìtàgbọ́ra ìṣó yìí pé nǹkan mẹ́ta níjọ́ rìbáàtù nǹkan mélòó salat mẹ́ta péré ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni intizọ́rù asàtúlà ànitọ́kọ́ wínú rìwáyà òun ni wípé ìsìbáàbùl wùdú kò sì gẹ́lẹ́ nu ìsìbáàbùl wùdú àlùmọ̀kárì kẹ́ ẹ máa ṣẹ̀wọ̀lá dáadáa ní àsìkò taraba kọ́mi gbogbo àwọn kíni náà lápàlà ń bọ̀ ń bẹ̀ mí pẹ́ tàbí sára yìí insha Allah ta'ala bákan náà wọ́n kẹ́sàn-án lè kọ́tà ní masajid kẹ́ẹ̀pọ̀ lẹ́ni tí ó mọ̀ fẹsẹ̀rìn lọ masajid àti jẹ́ kí wọn kí masajid ó jìnà sílé yìí kẹ́ ẹ mọ̀ wá dìrìsẹ̀ lọ bí irin two miles jù bẹ́ẹ̀ lọ àkómọ́tò bẹ́ẹ̀ dáadáa náà nìyẹn rìbá tó náà bá ń sọ wàrà ọ́bì tó nìyẹn bákan náà ó wá fi kẹta lé ọ wá ní wàǹtìzọ́rù sọ̀lá báàlà sọ̀lá kẹ́ẹ̀kí irun kẹta kẹ́ẹ̀ mọ̀ lọ́ọ́lé kẹ́ẹ̀ dúró retí irun kejì wàzálìkún wà rìbá amsagulo amsagulo yìí tí a ń pèrò rí bá kù gẹ́gẹ́ nìyẹn tọ́lọ́ wọn bá ní kẹ́sì náà yà sọ́tà lè wọ́n. ní táwọn sábà wá ṣe nìyẹn sẹ́yìn pé ó ti papò mọ́ tábìlì ní kẹ́sì báyìí nìsín ilé fi mọ́ sọ fún wa pé àsọ́bì tún àwọn àṣàn tún ó lè bá yé wa. àdébí sàmì àdìsá fún abúlé ibn Abbas rọ́bì lọ́wọ́ àni wọ̀rọ̀dọ́ òun sọ lọ́wọ́ bá ní bẹ́yìn náà àná náà imun wọ̀rọ̀ àdìsí mọ̀kànlá bisunna dama min nisa yìí ọ̀ṣọ́ dọ́rì kì í min alẹ́ hadith. àdìsí sàlám ní bẹ́yìn náà àná náà imun ìjọ kan mọ̀ wà lójú oorun mi mò ń sùn lọ nuwaya mi ó ní àtàní àtìn ngbòmí ó ní àtàní àtìn ya Rabbi ó níbi tí mo ti ń sùn lọ yẹn ní mo rí ẹnìkan tó wá bá mi nígbòmí ó ní mo rí ẹnìkan látọ̀dọ̀ ọlọ́run bá mi nígbòmí ó ní àtàní Rabbi mo ti rí ọlọ́run bá mi ni tọ́lọ́run bá sì wà bá mi rásùdá wọn mẹ́rin pé ya Muhammad ira Muhammad ibn Abdullah sallallahu alaihi wasallam àtẹ́bìrì ǹjẹ́ ọmọ fíìmà yàtẹ́sìmù fíìmà àlà ǹjọ́ ọmọ ntawọn màláìkà tí ẹ ń bẹ ní àyètọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba ǹjọ́ ọmọ tí ẹ fà lọ báyìí báyìí báyìí òun sọ̀rọ̀ ọba ní kúrùtùlá àtúwà ní ìmọ̀ kankan sọlá ọ̀sálàm nígbà tí mo ní mọ̀ yẹn ọwọ́ ọwọ́ lé mi ní ìgbáyà àwọn sọ̀tọ́ mọ́tọ́ yẹ pé àdúrà sọ̀rọ̀ lọ́rọ̀ sálàm ọlọ́run máa ń fi àwọn oríṣi àwọn nǹkan ìmọ̀ràn kábígẹ́bí àdéhùn àfáwọn anásùn náà níjọ tí ọ̀sán lóru tàbí lọ́rọ̀ ìkírun tó fi sọ pé máa rọ àyè tó fi nìyàwó khayran wala sharran qat ìdí ìrè orí tọ́pọ̀ tó báyìí rí àtàbí tọ́pọ̀ tó báyìí gọ́tẹ́ pé nílẹ̀ àdéhùn sàlúni afáde fún pàdé ìṣẹ̀lẹ̀ àdéhùn ṣùgbọ́n gbẹ̀yìn bẹ̀yà dìísì yẹn bẹ̀rẹ̀ nìkan tí bẹ̀rẹ̀ kànúbì tí má jẹ́ parí láyé tí má kú gbòmù lọ àmì nínú náà lọ nínú jókòó yẹn náà min hadith afọwà anásù irú sì nkìló sílẹ̀ tó bá di pé umaru ń bá rọ́kà umaru padà kò kẹmí kẹmí nǹkan tún nìyẹn almuhim aláfàtàlá ó gbé wọlé nsọ nílẹ̀ yàbá yìí anábìsí rí gbogbo nǹkan ọlọ́run wá tún béèrè tó béèrè lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kabiri yìí pé ǹjẹ́ ọmọ ń táwọn mọ̀lẹ́ká àfa lọ́ọ́ báyìí nìyẹn olùsọ naam amsa ni mo ní bẹ́ẹ̀ kí ni ń fa àmì ni wọ́n ń fa fìlìkà fàárọ̀ ti wọ̀ dàrọ̀ jáde ní tí wọ́n fà lọ́wọ́ ní ìṣin ni àwọn mọ̀lẹ́kà ń fà mọ́ra wọn lọ pé kí ni táwọn àbẹ́rẹ́dámọ̀ lè máa ṣe tó yẹ pé yóò tètè máa pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́ yóò sì mọ fún wọn lágbègbè àwọn àjọ ọlọ́run kí wá náà sàn ká nítorí bí wàá kàtàfẹ́ lò ó ní ìǹtìzọ́rù sọ̀lá padà sọ̀lá kẹ́ ẹ kírun kẹtẹ́ kẹ́ ẹ mọ́ lọ ilé kẹ́ ẹ mọ́ retí ìrùn mi nínú nítorí sàn ká tó lóun fi hàn pé amọ̀nàká fọlọ́ ni pé yóò mọ jẹ́kùfà àpàṣẹ rẹ àtàbíyà ọkọ̀ àbúrò àti àbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan á fara mọ́ síbi àdéhìí tàbí bẹ̀rẹ̀ nígbà àdéhìí ìbùnà bíbọ̀ yìí dà àbúrò ti dàrú mi. ìta ọ̀rọ̀ ìjẹ́lẹ̀ ni pé gbóló sọ́nà pé àsọ́bítún íńtẹ́ẹ̀sẹ̀ yẹ láìtì láfẹ́ kẹrẹ̀ tàbíṣì pé ọ̀nà ìjẹ́gbà láìtì ni pé íńtẹ́ẹ̀sẹ̀ yìí o àsántùm íńtẹ́ẹ̀sẹ̀ ìdára ni ìtàfẹ́ lórí bí gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn mi ìtàkùnà mọ́ wánu. ń sọ lọ́hùn pẹ́rẹ́ ti sásọ̀rọ̀ yẹn tán bí kíkà lè sọ o fa àrọ́pà àrọ́sàwò ìrẹsàmà ń sọ lọ́hùn wá gbójú òkè báyìí ní hàlù lọ́wọ́ wá sí sẹ́nẹ̀bí ti ṣe lásìkò yẹn ìṣesí ẹ̀nìyàn lọ́pọ̀lọpọ̀ gbà tó fẹ́ sọ àwọn ọ̀rọ̀ mí gbà mí àbísà máa wókè hátà gbà mí gẹ̀ tó fẹ́ ṣe dùá ìgbà tí ẹni ẹ̀mọ́ gbòjú òkè ni fi sọ́ra níbi ìrún ni kejì bá alhamdulillahi rabbil alamin ìyẹn wọn ni a máa ṣe ṣùgbọ́n gbà mí tí èèmọ̀ fẹ́ ṣe dùá ọmọ ní bùkátà sí kéèyàn wókè gbẹ̀rún ló sì kí ni a mẹ́kọ̀ọ́ yorùbá ìfàbẹ́là bi ẹ̀ka àbáyá tó tó lè tètè wà ní tòsí ó ní ìdìrẹ̀ ń gbà mí àbísà ń wá wókè bó ti wókè ń gbé ìrọ̀ wá sí farofa yẹ́dá òun ìlà sàmà ó tún wá náwó rẹ̀ òkè ìdúrà mí ó ní farofa ìsìmá ìlà sàmà ọ̀nà ìka kan rẹ̀ tó ti mí ní mí ní bàbá yìí àbísà ń wá nà òkè kí ẹ̀bí wà bẹ́ẹ̀ sọ níbi wà ní sallallahu alaihi wasallam amanatun lis-sama amúnatún lè sàrà amsa lè máa wo ìmọ̀ àwọn sọ̀hábà yẹn dáadáa ni wọ́n o ẹ wo bí mo ti jáde lọ kírun fún ọ tán mo kírun tán mo padà lólé kún òtí ẹ̀jídé wọn kó mi wà ọlọ́run ti fi ń mọ̀ mí báyìí wípé ìyí tí mò ń wò lókè tó jẹ́ máa wòkè ó ní àwọn ràwọ̀ tí bẹ́ sọ́mọ̀ yìí ọlọ́run fi àwọn ràwọ̀ yìí ó fi wọ́n ṣe ọ̀ṣọ́ fún sọ́mọ̀nì ọ̀ṣọ́ oníkan tó ó tún fi wọ́n ṣe ìṣọ́ bí ìdàwọ́ jẹ́ ọ̀ṣọ́ fún sọ́mọ̀ tó jẹ́ kí ni ó tún jẹ́ ìṣọ́ fún sọ́mọ̀nì

òun gẹ́gẹ́ ní ààbò ìkẹ́ ọ̀ṣọ́ àti tí ń dáàbò bo mùsíbà tó fẹsẹ̀ láàrin àwọn sàhábà fa idha dhahabt ẹni tẹ́ bá ti wà rìn yín báyìí tẹ́ bá ti rí mi mọ́ ata ashabi ma yu'adun ìtọ́nà ń ṣe ládìrún láàrin àwọn tàbí èmi pé yóò ṣẹlẹ̀ ń wà láà ẹ̀mọ́ rẹ̀ tirẹ̀. torí pé ikú ànàbí lọ fọ̀ fún wa sallallahu alaihi wa sallam ààrẹ àwọn sàhábà ẹ mẹ́rin retí tí àdéhùn tí ọlọ́run bá ṣe lórí rẹ̀ kápẹ́mẹ́yà lọ ni kí àdéhùn tí ọlọ́run sáà ṣe fún yẹn yóò padà yàtọ̀ sínú ọ̀sẹ̀ láàrin ibẹ̀ làwọn kò sì rí ṣàhádà yìí fìtínà yín iní ó bí oríire fáwọn kan bí ẹbí ó ṣe bí oríire fáwọn kan nínú àwọn tó bí oríire fún ni Ammar ibn Yasir wà Ammarun ibn Yasir ó bí oríire fún yẹtùrú kàfíà tàlbàgìyà ìwọ àwọn tí ó pọ̀ ní àwọn ìjọ tó pàkọyọ àtọ̀dọ̀ àwọn tó pàkọyọ ní kúrò ti wá wọ́n lọ́pọ̀ tó fi jẹ́ pé nígbà padà pa bàbá ìtàn tí àwọn méjì tí ẹjọ́ pa tí wọ́n fẹ́ dàbí pé wọ́n jọ ń jùmọ́ àwọn lọ ní àfọ̀sọ̀ hálà sọ fún wọn yí pé ẹ̀ láwọn èèyàn méjì wọ́n ń já àti sábìlì kéèsì náà ẹ̀pẹ̀ ní tánìmù sọ fún yí pé ìntẹ́ pípa rẹ̀ nǹkan ló já mọ́ yìí pé àwa la pàkọyọ pákó ni àmì sàmì ni tí ì gbogbo wà láti fẹ́ ṣẹlẹ̀ tí má ṣe wọn láyé ọlọ́run ti fi mí di ìtawà fẹ́ lóbi hadith àbí wa ni wa ashabi amanatun li ummati àwọn sọ̀hábà tẹ̀sí wà rí náà àwọn gẹ́gẹ́ ní ilẹ̀kùn tó sí náà mọ̀fútì náà fún umma nígbà muhammad sallallahu alaihi wasallam fa idha dhahaba ashabi táwọn sàbẹ̀ bá ti lọ tẹ́ ẹ̀ bá ti rí sàbẹ̀ kẹ̀kẹ́ mẹ́ ata ummati ma yu'adun intawon intolorun ṣe lé àdéhùn fáwọn umma mi náà eh intolorun ṣe ládéhùn fún umma mi pé yo ṣe láàrin wọn yo wá máa ṣẹlẹ̀ níbẹ̀ náà akori pé a jẹ́ pé sahaba wọn digaga wàhálà tí ń ṣẹlẹ̀ ani ṣùgbọ́n gba àwọn sabi kuta in ọ̀pọ̀lọpọ̀ wàhálà wa ń dé wa kíni wa tabi wa ni yo dé bá umma tawon sabi ba se mo o ni gbigbo imani tuẹtuẹ lẹ́gbẹ̀ẹ́ ní kálukú wa oníkiri o gbígbó imani imani ọmọ ẹgbó kílẹ̀ rí wa anabi sallallahu alaihi wasallam hadith afa abdullahi ibn amr ibn aas tabi ahmad ní mọ́mọ́ hakim ní min musadrak wa imam turan al barawa fi mu'jamihi al kabir anabi sallam sọ yìí pé innal imana la yàkùlẹ̀ fi jawfi ahadikum kama yakhlaq kù thawb amsa na jẹ́ sọ fún yín nígbà táwọn sàbí ọba ti sílá yìí mọ́ ẹ mọ̀ kẹfì kẹfìrí sí mọ̀ ìtẹ́ àkọ́kọ́ máa rí ní àdẹ̀wò ní wípé innal imana gbàgbọ́ tẹ́ rí yẹn la yakhlaq fi jawfi ahadikum yóò mọ̀ gbó nínú ẹ̀mí kálukú yín báyìí tí wọ́n tẹ́ kọ́ńbà wà á dàrú àníbi wà á ṣe kàmọ́ yẹ́kúlẹ́kù sọ́ọ̀ àmì gẹ́lẹ́ bí aṣọ ṣe máa ń gbó tẹ́lifí kò àní wáyé òtì kò sẹ́ni ẹ̀ka tí ń bẹ́ńjẹ́ kò yìí kódà àwọn mẹ́kẹ́rù àti òtí làṣọ kẹgbórí àìsàn tó bá sẹ́ bìlónì sá ṣùgbọ́n wọn tí wọ́n ti lọ́dún méjì mẹ́ta mẹ́rin lórí yóò ti mọ́ nígbà eléyìí ti fo kódà àmì ìgò nígbó tí mẹ́rin lónìí pé eléyìí kò fẹ́ fìtì ní tí àwọn ọmọ tó ṣe tún mọ́ o àǹtà ni yo gbò nípa pé kó gbó túẹ́túẹ́ àti kó gbó pa pé kẹ́rin náà rò pé ilé òfin ìtàwùjọ mọ́. ẹ mú sẹ́ pé ní ìsìn aṣọ kan mẹ́rin pè bọ gbogbo ara wọn tọ̀yọ̀ bọ̀ títí pọ̀ kódà ẹ̀kan náà ń bẹ àbí nǹkan báyìí tí máa ń fọ̀rọ̀ báyìí jàkáàdì àwọn ní wọ <laughs> jàkáàdì ní wọ tuntun náà fẹ́yàn ṣùgbọ́n lójú wákẹ́lá ojú tá máa wò ó sáà lọ wọlé tọ̀yìnbó wà ní lẹ́kṣọ̀ báyìí tọ̀yìnbó bò wá ní wọ́n máa yẹ ìwà jẹ́ àbí àkàn kódà ó jẹ́ sẹ́yìn jàbí àbí àlejò kan tí wọ́n ṣe rà bí wọ́n fẹ́yìn kankan. ìgbà ìgbà aṣọ tẹ́ kú tuntun kọ́ ẹni yẹn tó lọ ó ti lọ gé tán ṣùgbọ́n lójú yín ó ti gbó ẹ̀sìn ọ̀pàdà dì bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń tẹ̀sìn tòótọ́ yọ̀pàdà dì ní tó gbólójú àwọn èèyàn nítorí mi sọ nìyẹn ìmọ̀ ẹ̀kọ́ gbónú ẹ̀mí kújẹkújẹ bí aṣọ àkísà àbí kó ti ẹ̀gbọ́n ní gbígbó pé ọ̀bá ìgbà mú mọ́ amsa wa ni sísọ àbò bàṣẹ́lá yìí máa ń tẹ́ ẹ̀mọ́rẹ́ tí nìyẹn tọ́bàán tó bá jẹ́ gbà ní àmì tó bá dásìkò yẹn fas'alullaha an yujaddida al-imana fi ta nínú wa tó ti jí láàárọ̀ tó sàdúrà inna lillahi wa inna ilaihi àti ìlú lónìí àti ìbílẹ̀ ọlọ́njà lẹ́kún lówó ọlọ́njà lẹ́kún kódà àti ìbílẹ̀ ọlọ́njà lẹ́kún yàwó ọlọ́njà lẹ́kún ní kiri kan ṣùgbọ́n ìmọ̀ nìyẹn òkèmí àti ìmọ̀ ẹ̀mísà ni tó bá ti dìgbẹ̀yìn gbà fasalullah ìjẹ́jẹ́ lè ìmọ̀ ìfẹ́ qulubikum ẹ mọ̀ bí ọlọ́run lọ́sàn lóru pé ìgbàgbọ́ ọyìn kò mọ̀ sí lọ́sùn tọ́ba tó bá jẹ́ pé ìgbàgbọ́ ọyìn wà lọ́tún ìgbàgbọ́ ọyìn tẹ́ ọ wà ní kíni o ó wà ní ọ̀tún ìgbó báyìí ẹ̀dí e nìkan wà lọ́tún bóò ni ó ṣe wà lọ́tún. ìǹtẹ́ wá nídìí òun wá ní ta wá sí bí lónìí. tí ẹ pé ìgbàgbọ́ yóò fẹ́ wà lọ́tún òun náà ni al-ilmu bi ahkami shar'iyya kẹ́ ẹ mọ ìmọ̀ nípa àwọn ìdájọ́ ẹ̀sìn tẹ́ ẹ bá mọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ e mọ̀ kó nu ẹ̀sìn yẹn kí lè rí wa sọ bẹ́ẹ̀ ànábì sọ́lọ́ lọ́rọ̀ sọ́mi ní hadith àfọwọ́ àbọ̀ àwòyẹ ibn Abi Sufyan ó ń sọ ọlọ́run ọba ní hadith bu alamọ ṣùgbọ́n tọ́fù tún fẹ́ mú wáyé ó lè wà gọ̀rìb ṣùgbọ́n ibi kan bẹ́ẹ̀ tó wà wà lábúrò màdí fún ó ń sọ ọlọ́run ọba ní innamal ilmu bi ta'allumi innamal ilmu bi ta'allumi wal fiqhu bi tafaqquhi ìtọ́wá tawá sẹ́mọ̀ waman yuridillahu bihi khayran yufaqihuhu fi ó tún wá tẹ̀síwájú yìí pé wà á nà qasim wallahu al-mu'ti hanif salam ní tó sọ fún mi hadith yẹn mọ nǹkan ni ó ń sọ ọlọ́run bá ní tẹ́ ẹ bá wá fẹ́ kí má nìyẹn ọmọ ìdọ̀tún lọ́sọ táyà mọ́ sàdúrà yìí tẹ́ ẹ sì fẹ́ mọ̀ nípa ẹ̀sìn láti pàdé ọlọ́run dáadáa àníbi ní intanet ní mọ̀ ìmẹ̀ ìwá wá tó báyàn lé kódà ìmú wá báyàn lọ́fíìsì ìlànà ìlànà ìta ní tẹ́ ẹ ní ìdí ibi kíkọ́ ni kíni o ò ní mímọ̀ nítorí sàṣọ nìyẹn iná mẹ́ta ń bìtà àlùm ìtẹ́ ní láti jẹ́ pé ẹ máa dá aṣíwájú ọlọ́run òun ni kẹ́ ẹ máa kẹ́kọ̀ọ́ sí gbogbo ìgbà tẹ́ ẹ bá ti kẹ́kọ̀ọ́ sí tẹ́ ẹ sì ń dàgbà sí inú mọ̀ ẹ máa lékún mẹ́rin oṣù mọ̀dọ̀tún wàlùfíkìhù bìtàfàkùhì ṣáhìdù nù tàfínú mẹ́hàdíìfù wàlà amẹ́lì iṣẹ́ pé nìtọ́ lẹ́gbẹ́lẹ́ gbàgbọ́ yẹ́ẹ̀sì ìtàmì ni pé ẹni yẹn nímọ̀ ìsì ń lo nǹkan tọ́mọ̀ yẹn ṣùgbọ́n ẹ̀pẹ́ lọ́dọ̀ tí wàá bá ní fíkìú fíkìú fàwákẹ́ dóṣàwàlíyà eh, àti lálàrí ṣètò ní oṣù jọmọ bẹ́ẹ̀ ẹ kẹwé ah pọ́dí mọ́tò ìdí yà mo ti fẹ́ gbàgbé tí àmì ẹ̀ gbé àti ìrẹ̀lọ ṣùgbọ́n fíkìú nìyẹn abúlé mi mọ̀ sọ́rọ̀ ní kẹ́ ẹ nímọ̀ torí pé tí ìmọ̀ bá wà tí ó bá sí lílò kàlẹ̀ adam bí ẹni pé èèyàn òyìn náà lọ mọ́sí mọ̀ wọn mọ̀ṣẹ̀ ìtọ́nu wal fiqhu bi tafaqquhi gbígbàgbọ́ yẹ́ ẹ̀sìn táwa ń sọ yìí àníbi wa ni kì í wá sí ọ̀rọ̀ awẹ́wà bi tafaqquhi ọmọ ní nǹkan bá ti pẹ̀lú kẹ́ ẹ mọ́ ronú púpọ̀ nípa àwọn àlámọ̀rí ẹ̀sìn tafaqquhi yẹ wá rè kéèyàn kẹ́ ọ̀dọ́ kò ní kéèyàn dákẹ́ bí tẹ́mi kéèyàn láàrin lónìí ah, hadith kan ní mo kàn ti ẹ̀gbọ́n e tí mo ní kí n sùn nínú parẹ́ tafakú ni bí èèyàn bá ti lè fààyè lẹ́sìn pé mò ń ronú sálàmárì ẹ̀sìn tó bẹ́ẹ̀ ni àgbọ́yé ẹ̀sìn yóò ṣe máa lékún tó a sì wà rí ìmọ̀ yẹn níbi kọ́ńdà tàbí sàlàyé lọ́rẹ́ ọ̀sẹ̀ insha Allah ta'ala torí pé kọ́ńdà yẹn kò ní ìdí nǹkan kan ju pé káńdà àti nǹkan ìjókòó báyẹn ká sì mọ tábàtà yẹn káwá máa ronú káwá wá wọ́n wọ́n òun kálukú náà ni ó sì wà lómi padà wọ́n insha Allah ta'ala bá ṣùgbọ́n ní bọ́ọ̀ bá ti wá lè ronú tó wàlífíkìhù bìtàfàkùhì wàlífíkìhù ọba ti wá lè ronú tó ní bí fíkìhù rẹ bí ọba ti wá lè ronú tó nípa ìta ojú ọ̀nà táwọn ọlọ́run tó ń sọ́lá àtàwọn afọ́ àbálà kalẹ̀ ńlọ wá lè ṣàlàyé bó ti wá gbàgbọ́ yé àwọn àlámọ́lẹ̀ ẹ̀sìn tó àbí fi sọ pé tó bá wá rí báwọn faman yuridullahu bihi khayran yufaqihuhu fid-din mánà àdìsùn ẹni tó ló ń bá wá gbèrò dáadáa kàpọ̀ fẹ́ kẹ́nu yín ìní ọ̀wà fúnláǹfààní páàntì ẹ̀ kọ́kọ́ ronú sí àlàmọ́rí ẹsẹ̀ ájì àmù òní lílọ. olùjọ́rù ni ó mọ láàyè pé àpàdà ah, tábàtì ẹ̀wà wájú gbogbo sáré ẹ̀rí àwọn jẹ̀ǹkan kan látàrọ tó bá ti di ọwọ́ òru kí mi ló ti fún thirty minutes lẹ́pẹ́ àdéhùn ta gbọ́ ní program lónìí o kí n ti ẹ̀rú nípa rẹ̀. mọ́yìn lọ́wọ́ bí ìkẹrẹ ìfọ̀kẹ́ òfin ti ẹ̀ ń tọ́lọ̀ ń bá wa rú dáadáa kan náà yín òun ni mo ń wá fún ní àgbòye ní táwọn afẹ́sẹ̀ bá sọ. alimuhim kọ́ ìdàtà afẹ́ gbéyàwó ó ní nǹkan bá ti pẹ̀lú àgbòye ẹ̀sìn tá a bá sì ṣùgbọ́n àwọn tá a fi pilẹ̀ yìí làálà tó pé kọ́rídà lè kí ó ni tó yẹ pé àwọn àfẹ́sìn wọn máa ń sàlàyé ẹ̀fọ́ àwọn ọmọ kí wọ́n lè kí ó nǹkan kódà kéèyàn ó sì tó lórí padà dé ní tí ọ̀pọ̀ àmọ́kẹ́kọ̀ọ́ dérú nǹkan yẹn náà wọ́n tún máa ń jẹ́ ọpẹ́ ṣùgbọ́n insha Allah ta'ala pẹ̀lú ìwọ̀n bá láyé tí ẹ̀rọ̀sọ́ bá ní yọ̀ǹda ta lè ṣe kọ́ìdà yóò yegu wa kínníkínní yóò sì rọrùn fún o tàfákùú káà náà ò lè lọ àmì alákọ̀ọ́kọ́ náà kọ́ídà tọ́mọdé kọ́ídà ní nǹkan kọ́ídà ní ká sọ pé ibi principle nínú lọ́gọ̀ wọn ni ìpìlẹ̀ ilé kan kọ̀wáìd ẹni pé ọ̀tọ́ náà máa ní kánú bíbélì mú kọ́kà kí ló máa sọ tí kọ́kọ́ ń gbé kọ̀wáìd òpó lé ní ọkọ̀ ń gbé dúró pé púpọ̀ kọ̀wá fún tó jẹ́ pé nǹkan wàá mọ̀ nǹkan lè ní ní pé Ibrahim ń gbé ayé kò wáyé nǹkan ti wà lẹ́dẹ̀ẹ́ tẹ́lẹ̀ tí ẹni ìbúrẹ́mù kan mọ nǹkan lé ìyún kan ní ọ̀rọ̀ tó káwà lónìí nígbà àkọ́bẹ̀ lónìí pé tẹ́mẹ́ni kọ́ ilé àkọ́wá id ìní pé bíi foundation nǹkan tí ẹ mọ nǹkan lé lórí. ṣùgbọ́n nínú ẹ̀sìn iṣẹ́ amí pẹ̀lú ẹ̀ ni tẹ́mẹ́ni kọ́ ilé àkọ́wá àwọn afáàjọ kọ́ ilé àkọ́wá tí ẹ máa ń lò ó ní pé òfin kan bẹ́ẹ̀ àwọn àfẹ́sì jẹ́ pé gbogbo àwọn àfá àtijọ́ mọ̀ bẹ́ẹ̀ òun náà sì máa ń mú wá níbi ipá à ń ṣèdájú ẹ̀sìn àwọn kọ̀wá ìdù wá pàtàkì pọ̀ débi pé ẹnikẹ́ni tí ọ̀bọ̀n máa kọ̀wá ìdù yìí tí bá ń fura rẹ̀ tí sara alẹ́ mọ̀ kì sara rẹ̀ èèyàn ò lé lóbi tẹ́pẹ́lẹ́ mẹ́rin lọ́pẹ́ ìmọ̀ ṣọmọkùnlá ní tíra àwọn èèyàn lẹ́mùwà kẹrin bàbá ni wọ́n ń sàyé àwọn kan bẹ́ẹ̀ wípé àwọn kọ̀wá ìdù tí a fẹ́ mọ̀sàlàyé kìí ṣe ayeré kódà kìí ṣe pé jẹ́ nǹkan bí abẹ́kiri kan tá a máa ṣe bí wọ́n ní tẹ́ máa ń tí ó máa tí ṣe pọ́sù àbíkẹ́ mẹ́pẹ́ sọmọlá ìdájọ́ ara bí i tó yẹ pé àwọn àfẹ́sì wọ́n mọ́ mọ́ mọ́ mọ́ lẹ̀ ni torí pé orí ẹ̀ ni wọ́n mọ́ ọkọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lórí kí sì ní tẹ́bi sẹ́bẹ̀ ni wípé tó bá jẹ́ pa ní gbogbo nǹkan tí máa ń ṣẹlẹ̀ láti ẹ̀ lọ́mọ wẹ́rì fún wàhálà wọ́pọ̀ bọ́tọ̀ bá ní kọ́ ìdà kan lẹ̀ tá a ṣíjọ́ mọ̀ yìí pé ó dá ní òkè kó lè bàyé wa nínú ìwé tájọ́ tí àwọn èèyàn kàlàyé ń sìn ẹ̀ pẹ́ lọ́dọ̀ tó gbé mo rí àbọ̀ṣẹ́ tó sì ní òbúṣe pé wọ́n lẹ́wọ̀n àgbẹ̀ sáyẹ́nsì ni wọ́n màsáyẹ́ nù ẹ̀kan nínú iṣẹ́ wọn tí wọ́n kọ́ mi wọ́n ní Life charges kí ni mọ́ ṣe ọ̀láìkì nǹkan jẹ̀máà kọ́ ìdánù kí la pè kọ́ ìdá fìsìsì yà àfíìsì kọ́ ni kọ́ ìdá fìsìsì ni àwọn tí ẹgbẹ́ kọ́ ìdá nǹkan lẹ̀ iṣẹ́ fẹ́ ṣe pé wọ́n fẹ́ mẹ́kì sára wọn àti plan ni o pé gbogbo tó rà sí gbogbo àtàbà ti nídìí nítorí ìṣẹ̀lẹ̀ àwọn wọ́n kẹ̀ mọ́ sọ àwọn kìnnìyàn pé ah, onídìpẹ́ kàtọ̀ wọn lábẹ́ ìtọ́fà tó lè fi rí màtó bìrì báyìí wọ́n kà mú ni bẹ́ẹ̀ náà mo kà mú ìyá kọ́lé báyà pé bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn àfẹ́ẹ̀sì náà ṣe rí àwọn àfẹ́ẹ̀sì wọ́n kà mú kọ́ídà kan jáde báyìí kọ́ídà yóò wà máa lọ sí gbogbo mọ̀sáyílú ẹ̀sìn pàwátá ni wọ́n mọ̀ ti mú jáde wọ́n sì bẹ̀ kí wọ́n so clear àwọn kan wá ìdù yìí ọwọ́ apò nírànràn ọ̀pọ̀ ọ̀pọ̀ átà tààtù sàn èèyàn lè sọ pé bẹ́ẹ̀ ni afọwọ́ àbútọ́ yìí àdàbáyá àwọn kọ̀wá ìlú ṣiṣẹ́ ṣiṣẹ́ tọpọ̀ ọ̀pọ̀ nu tí àwọn tẹ́kọ̀ tí wọ́n bá wà fẹ́sùn náà rahmanullah ṣùgbọ́n ìkẹ́nẹ́ ní kákẹ́ wà múnú kọ́ ìdá tí ó jẹ́ kọ́ ìdá fìkìhíyà wọn ni kásọ̀ nípa ad-darurat tuqaddaru bi qadariha ad-darurat tuqaddaru bi qadariha subhanallah hadhihi qairatun dalila ad-darurat tuqaddaru bi qadariha alákọ̀ọ́kọ́ lẹ́kí ìtumọ̀ kọ́ ìdá yìí ìmúlẹ̀lẹ̀ tí mo jáde àfáàní ad-darurat làlúrí káàkà lọ sí ìtumọ̀ tó súnmọ́ làlúrí tuqaddaru bi qadariha yóò á mọ gbé àlámọ̀rí fún yẹ lórí làlúrí ní òǹdíwọ̀n gbé àlúrí yẹn bá ti mọ̀ yàní làlúrí ọmọ ẹgbẹ́ wa ṣe ẹkẹrẹ pé máa ń làlúrí ni pé ntí ààrẹ kan ntí ààrẹ tí tó ṣẹlẹ̀ tó fẹ́ mú wa ṣe nǹkan tó yẹ ká ṣe kí ni o tó yẹ ká ṣe làlórí yẹ̀yẹ́ wá rẹ̀ afáàrísù kọ́dàrú mi kọ́dàrí ha yọ́ mọ̀ wà ní òǹdí wọn ìtí làlórí bá mú wa séhun yọ́ mọ̀ wà lóǹdí wọn ìtí wọn ní ká mọ̀ tàbẹ́sẹ̀ yẹn yàní a ní kọjá ẹnu àlá tí làlórí béèrè fún yẹn ṣùgbọ́n kọ́ ìdá yìí ò lè yé wa àfi kọ́kọ́ ká túkọ́ ìdá yìí káwa káwa ti gbogbo ti gbogbo kọ́ yìí ìkan nínú àwọn kọ̀wá ìdù bíi bíi bíi méjìlá ni tó ní nǹkan bá ṣe pẹ̀lú kọ́ídà ńlá kan tó jẹ́ ọ̀mbrẹ́là kọ́ídà gbogbogbò tọ́pẹ́ abẹ́ ìnáwó tí wọ́n gbọ́n kọ́ídà jáde kí ni kọ́ídà yẹn kọ́ídà náà ni tọ́lọ́run fẹ́ràn nígbà Muhammad sallallahu alayhi wa sallam kí lọ́n fẹ́ràn bí islam kí ni islam anabi ni bu'istu bilhanifiyyati samha bu'istu bilhanifiyyati samha in tọ́lọ́run fẹ́ràn mi òun náà ni ẹ̀sìn hanifiyya hanif ẹ̀sìn tó mọ́ kanagada kó n bí ẹbọ ẹ̀sìn tó mọ́ kanagada kó n bí gbogbo ọ̀ràn nǹkan yẹrí kì í tó wá sí pọ́ mọ́nìkan asamuha bí ha ayé asahla ẹ̀sìn tó wá rọrùn ẹ̀sìn tó kí ni o ẹ̀sìn tó simple àwọn àfáàn bí hadith yìí wọ́n wá yọ pé ìdàkàjáde yìí nítorí sáà ní ẹgbẹ́ òǹdíde yìí tọ́lọ́ náà sì ń jáde sí wípé ọlọ́run ọba yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra ìntọ́lọ́run fẹ́ fún yín ní kíni ìdẹ̀ra kódà kòrò ní kàbáyé ọlọ́run o kòrò àti nínú ẹ̀sìn tó gbé kalẹ̀ fún àwọn wáyọ kọ́dà lóyè pé a jẹ́ pé wá ṣe nǹkan méjì ẹ̀dá kan mọ̀ tẹ̀gbẹ́ torí pé point ẹ̀rọ lé kí ó ní tí ẹni káwá sára yìí o nínú nǹkan fi ń dùn páwọn obìnrin òwúlẹ̀ pọ̀ lórí òsì ń jókòó gbogbo wọn máa jẹ́ apẹ́ ni nígbèdé yìí pé kọ́ídà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin náà jẹ́ ọmọlékò nǹkan nǹkan tẹ́tẹ̀lẹ́ dẹ́fọ̀rù kí ni o dẹ́fọ̀rù lè mọ̀ ṣakọ̀ wọ̀rọ̀ fọ̀rù lè harj nǹkan tẹ́tẹ̀ wá sí ni dẹ́fọ̀rù lè mọ̀ ṣakọ̀ wọ̀rọ̀ fọ̀rù lè harj ẹ̀sìn ọ wá ṣe ìdáàbòbò wa kúrò níbi ìnira jẹ́fọ́ olùmọ̀ṣàkọ̀ ìsìláàmù ọ wá gbé ìnira kúrò fẹ́mi àti ìní àbíká sọ pé jẹ́fọ́ olùmọ̀ṣàkọ̀ ìsìláàmù ọ wá sílẹ̀ mọ́ ìnira àti ọ̀ràn tó lè mọ ẹsẹ̀ sí wa nípa kámẹ́mọ́ tọ́lọ̀ àtàrà mi wí lórí àràmọ́rí kọ̀ọ̀kan wọ̀rọ̀ fún olùharọ̀j bákan náà ìsìláàmù rèé kò fẹ́ẹ́ fẹ́mi àti ìní lẹ̀ wa nù wàhálà kan àbí kó mú wàhálà yẹn kú kí ló fìrọ̀ ẹ̀mísìlá ní sọ́dọ̀ tọ́ba yìí pé bilmọ́mì ní iná lọ òfò rahim kódà gbogbo ń ti ní ilà gbogbo ń ti ń kún àníṣà lẹ́mì ọ̀làmọ̀rí yìí náà ni kí ti tara rẹ̀ in ti ń dún ànábì lẹ́mì tí mọ̀lẹ́mìsà lẹ́mì jẹ́ títa rẹ̀ o ti ó mọ̀ ní ẹ̀mí bá jókòó lónìí tí bá ń sunkún kì í ṣe pé ń sunkún tara yẹn sunkún ti ó mọ̀ kí lè rí wa amsa min hadith afa ibn amr ibn as sallam muslim allah o sallam sallam ka qur'an joka amsa ka qur'an ka qur'an ka qur'an ngbo dare kan amsa ka ro de bi kiso na ibrahim abawa ibrahim alayhi salam abai ngba wala re pro da àwọn umma rẹ̀ kankan ó di pé para fa wọn lorun lórí pé ìwọ Ọlọ́hun in tó ṣẹlẹ̀ ní ìsin ni wípé mo ti pè wọn pé wọn pé wọn pé wọn pé wọn wọn ò gbọ́ ṣùgbọ́n faman tabi'ani fa innahu minni faman tabi'ani fa innahu minni Ọlọ́run mo ti ń dékìlẹ̀ àbáyé gbàgbà ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi nínú wọn ó nìkan mọ́mọ́ rí kẹ́rin Ibrahim ṣe ọyọ rẹ̀ mọ̀ntẹ́bí àlefà ìnáwó mi nì ẹn tó bá tẹ̀lé mi nínú wọn kí ni o ó lára mi tí mo dá mọ́ o mo sì mọ̀ ní èèyàn mi tí mò ń kó wá pàdé wọ́ lọ́wọ́ bá sáà ti ka ayé àdìbí bàbá ti ka àbọ̀ ká àṣà yìí rà ó ń sọ́nà máa bú ẹkún sọ́nà bá ń sunkún táwọn yìí àtẹ̀kọ́tà nàbí sọ́nà àwọn sọ̀hábà rẹ̀ tẹ́lù ń bá wọn àti wọn tí ì wọ́n tó lọ́rọ̀ ọ̀rọ̀ níbi ìsá lọ́tọ̀ mọ́ídà ẹwọ́ gbẹ̀yìn níbi tí ọlọ́run bá ti bí ìsá lè rí pé tí wọ́n lóní káwọn ènìyàn kẹ́mẹ̀ sí báyìí kẹ́mẹ̀ takò mí kẹ́mẹ̀ pọ̀ ọlọ́run kẹ́mẹ̀ sí kankan tí ìsá ń sọ pé ọlọ́run sọ bẹ́ẹ̀ kankan ló ta ti mẹ́yẹn ọ wá sọ gbólóhùn kan bẹ́ẹ̀ tí ẹni bí ìsá fọlọ́ wọn pé iná hùmẹ̀ ìbádùk ìwọ ọlọ́run sọ orí àwọn ìtí à ń pè mí lọ́run tí a sì ń kan mí lẹ́yìn rẹ̀ ẹrú rẹ̀ ni wọ́n kí náà bí ìsá pé wọn ẹrú rẹ̀ ni wọ́n tó bá wọ̀ foríjì wọn tó bá wọ̀ fìyàjẹ wọn àdébí ìta sọ̀rọ̀ nípa àwọn àwọn umma rẹ̀ ó sì ń fa ọ̀rọ̀ ọlọ́run sí lọ́jọ́ kìámà sọ̀rọ̀ pa wá foríjẹ tó wá pọ̀ gbẹ́bọ̀ pàdé wá wà mẹ́ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ṣírùkù dẹ̀ ní tẹ́sí ọlọ́run lónìí kò sí tàkìrì fìlà àdáàbò fífẹ́ ni ta ló sì fa àwọn ọlọ́lọ́ jẹ̀mọ́ ọ̀dà ní èyàn lọ́mọ tí èyàn ọmọ ìmọ̀ jalè fún fàdẹ̀gbẹ̀ kankan wọ́n wá jalè tán gbogbo wá dé wọ́n fẹ́ wọ́n wá chẹ́kì léyàn àbára ẹ̀ wá lọ mú dáadáa bẹ́ẹ̀ kọ̀ lásìkò ọwà ni ó ń rèé ọmọ ìjọba ni tó bá wùn yẹn fi ṣe jẹmẹ́rà gbóná ọmọ ìjọba ni tó wíhun tó wùn yẹn fi ṣe ni sọ́jà wọ́n foríjì wọ́n fi ti wà lẹ́yìn pé ẹ ń bàjẹ́ lè báyìí báyìí láti nílùú tó lófin lókè síbi nàìjíríà o nílùú tí wọ́n ti ń tẹ̀lé òfin ti ẹ̀kọ́ lẹ̀ à ń sàmbó sí akadé bíi fàbákà bọ̀ káà ń ṣàdìyí dání ó ń sọ máa bẹ̀rẹ̀ sí ní sọ ẹkú tó tó wà lẹ́gùn ti àkọlọ ọlọ́run sì hàn nàbí ibi sọkún ọlọ́run wà ní rẹ̀ jìbìrì sọ wà lọ́ba mbàdàn sàlám kí ni tí ń padà bí lẹ́kùn tó báyìí ṣebí kẹ́ ń kọ́rọ̀ àwọn tó ti lọ tó ti lọ àwọn ẹbí ni kí á lẹ́kùn tó yà ẹkún sí àpọ̀ tó báyìí ànábì sallallahu alaihi wa sallam jibril bá bá níbi nígbà jibril dé jibril ni ya muhammad ya muhammad sallam kí ni nǹkan tí ó wá lè tó báyìí tẹ́kún wá pọ̀ tó báyìí ọlọ́run wallahi msa da ko be an bi gulun ne wi bi ne ummati ummati wi jama da ko isa be kan ummati ummare ummati wan ko ummati ummati do ko ni wí pé rọ́wí ní ṣẹ́fàkọ̀tàn àlẹ́yìn àbí ìsọ nǹkan yẹn lẹ́yìn tí fi ń bẹ̀rù ọlọ́run pé àìwọ̀ ọlọ́run tí àwọn mi náà ní bá mẹ́tọ̀dọ̀ ọlọ́run bá padà ọlọ́run bá ń chẹ́mùsà ń kẹ́rẹ́gẹ́rẹ́ ẹ̀mùsà ní sí ti ń fàmùsà ọlọ́run ti dẹ́gbàdàbí ẹ̀kún ní nǹkan tí ń kalẹ́kùn náà nìyẹn àbí wa ọlọ́run wa lọ́gbà mùbà sharon salam pé ẹ̀mùsà wọ́n wà kó o jẹ́ sọkún yìí ná kó o sọkún lórí umma rẹ̀ iná sanurudi kafe ummatic wàlá na so ok iná sanurudi kafe ummatic àti sàdéhùn lónìí bá àti bó sáìn rẹ̀ lórí àwọn umma rẹ̀ àti sàdéhùn fọ wípé àáfi àwọn umma rẹ̀ dùn ọ́nù àtìkí ni o àwọn umma ti àtìkí ni o a fi wọ́n dún ọ̀nà ni wà láàrín so ok kódà a ní fi ẹbọ̀ ọ̀nà jẹ́ wà á dùn yẹn látara ìkẹbẹ́rún sọ ti jẹ́ ìkẹ́sàn wa jẹ́ yẹn lọ́lọ́ fẹ́ràn bí ìsìláàmù nìyẹn dẹ́fùrù ní màṣákọ̀ ọ wá dáàbò bo ìnira tó lè mọ ẹsẹ̀ ẹ̀sìn mùsùlùmí wà rọ́fù wọlé howard àti èyí kébì wọ́n gbé mi dìde pẹ̀lú ẹ̀sìn tó mẹ́kò ń bẹ bọ́ tó sì wà á jẹ́ ẹ̀sìn tọrọ nù ìsìláàmù ẹ̀sìn pé nígbà tá à ń kiri wọ́n is religion of what peace nǹkan mi náà nìyẹn ṣùgbọ́n peace yẹn kálíbà àgbọ̀yé náà jáàmù yàtọ̀ ìfẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ dìran wọ̀dọ̀ àbúrò ọ̀rọ̀ dìran wọ̀dọ̀ min hadith imam bukhari lẹ́yìn amsam ni inna diina yusron inna diina yusron inna diina yusron àmìsà ni ẹ̀sìn lóun gbéra mi yìí ẹ̀sìn rọrùn ni Islam kẹrẹ nìkan lónìí kọ́ wá sílẹ̀ kò mọ̀ rí kọmọ ẹgbẹ́ kọ́ máa ń hú kẹrin àbùkí ó dékẹ́lẹ́ ẹ̀sìn ah ó ní ah Islam náà ní pamílẹ́kún ó àyèmọ̀ká ti kó fún torí pé ẹ̀sìn tí Ọlọ́run bá fi mú wá pátá níbi mú wá fún wa ẹ̀sìn rọrùn ni pátá níbi wá fi kó yí pé wà láyò ṣáádà dínà áhàdùn ilẹ̀ àgọ́lẹ̀ àbàhù àmì wọn ẹjẹ ń wá sọ fún mi níta fẹ́ mú jáde gbẹ̀kọ́ ìdẹ̀ gẹ̀gẹ̀ nìyẹn ẹnikẹ́ni ọ̀wà ní mú ẹ̀sìn lè kókó ìsìlámù ni ó ìsìlámù ni ó tí ó bá ti padà fáwọn mùsùlùmí sílámù wà láàrin àwùjọ wa ẹnikẹ́kọ̀ọ́ ò ní mú ìsìlámù lè kókó ilẹ̀ àgọ́làbàwò àti kí ìsìlámù kó padà tó ń tè rí yàní kọ́mọ̀ padà mú ìsìlámù gàndélé gbogbo tẹ́yìn bá ti múlẹ̀ kókó láyé èèyàn rí múlẹ̀ lé ní tuntun gbogbo nǹkan tẹ́wà tí mo lè kókó èyí ṣe gíní o èyí rí délé kódà kí débi ẹ̀sìn wáyé tàbí ma ní sọ bẹ́ẹ̀ sọ ṣíbùrù rìsáàlà ní sọ ní sọ bẹ́ẹ̀ wà àfikẹ́ ẹ̀ padà pé yọ̀ padà tẹ̀lé náà ni wà wádìí wípé òun náà gan kò ní sí lójú ọ̀nà súnà yẹn. inshallah ń fi ràn bọ̀ ṣùgbọ́n àwọn kìíní ọkọ̀dọ̀ kọ̀kọ́ yìí àná yìí pé ìsìláàmù ẹ̀sìn ọ̀run ẹ̀sìn ọ̀run irú wa ni àfáwà mẹ́mbùkọ́rí kó náà mẹ́mbùkọ́rí ẹ̀lẹ́fẹ́ ọ̀fẹ́lẹ́ ìbáwá bá ti àwọn gan wọn ni àìtá ti máa sọ̀rọ̀ nípa bẹ́sẹ̀ sí lọ́run tó àti wípé ahabbu dini illallahi subhanahu wa ta'ala àìsàrò a ẹ̀sìn tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù tó fẹ́ ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ yẹn jìmá wallahi amsalam ọlọ́run bá ní kánà bí o wọ́n fi nínú àdéfì jábìrì wọ́n sọ ni wọ́n fi nǹkan márùn-ún rán mi tó yẹ pọ́nrọ́ tó sáwọn àbí òkú ìwádìí nǹkan àgbẹ̀ tó mẹ́fà ni ìkẹfà mo wá fẹ́ lò mẹ́ ibi tó ní ziyada ní mẹ́fà o àníbi wa ni inú tọ́lọ́run fún mi tó fáwọn àbí òkú ni pé òtí tó jà wá mi àkẹ́lẹ́mà fún mi ní ọ̀rọ̀ yìí ẹyọ kan ló sì mọ ní ìtumọ̀ ẹgbẹ̀rún ẹ̀sùn náà bá nífẹ̀ẹ́ sí jù ní àìsàrù ha ìyìn tó mọ̀rọ̀rùn jù nú ẹ̀sìn jàmáà nínú ẹ̀sìn táwọn umar ti yòókù ti ṣe kánàbí tó dé àti islam ìwọ náà fẹ́ gbàdù àwọn olùmọ̀ ń dàtú rà bí a tó kí mo lo islam ni nínú gbogbo ẹ̀sìn táwọn yẹn ṣe ibrahim ni o ismail ni o nǹkan ní isa musa ni o àtẹnusá muwa èwo ni akmaluha wa habbuha ila Allah subhanahu wa ta'ala èwo ló pé jù tọ́lọ́wọ́ sí ìfẹ̀sí islam àdúgbò muhammad sallallahu alaihi wa sallam aisaruha tàbí sọ nìyẹn ahabu dini ilallah aisaruha ìṣètò ọlọ́run bá nífẹ̀ẹ́ sí jù olè tó bá simple jù ẹ̀sìn tàbí bí sìnwá ó simple jù gbọ́ ẹ̀sìn àwọn nàbí òkú lọ yóò kílẹ̀ àníṣe jẹ̀máà nínú islamu tàbí wà fún wa sallallahu alaihi wa sallam àríyìn téèyàn kí ni o ilé zìnà lákọ̀tàrà ọwọ́ àrùn nípò àdá yóò ṣùgbá kí ni ìṣẹ̀lẹ̀ àdíkà sí sọ pé òníṣẹ́ bẹ́ẹ̀ mọ́dé bẹ́ẹ̀ mọ́ mọ́ kábàámọ̀ pé èmi ni mo wá sí báyìí mo sì rárá lọ abẹ́ ẹ̀ sára sí kọ́ni jẹ̀má ǹjẹ́ mi ìpínká nàbí ò tó dé gbogbo ẹ̀ ń bá ilé díẹ̀ nìkan tó wá fẹ́ túbá ìtàn náà ní pẹ́ kọ́lọ́ pa rẹ̀ nínú ọkọ̀ wá bọ́kọ̀rọ̀ kọ́ máa wu ọlọ́mọkúrílì ọlọ́mọkúrílì tọ́pọ̀ wá foríjì

tẹ́jọ́ ọ̀bà tí ìjáde lójú ara wọn wọn èsì tàbá síbẹ̀ wá ni kó omi tó lò kò five naira ẹlòmí ó sùn lọ rè mọ́ kó nù yàtọ̀ lè dorí pé kò tún lè farabalẹ̀ kàbíjẹ́ mi àti ìsàbílẹ̀ mi Abbas táwọn sọ akọ̀yẹ́ gbèsè àrẹ méjì kankan kò wàdí ìsinmi tán mi àmọ́tò ah, àzábìlì kọ́bìrì mí nàlẹ́ báwùl mí nàlẹ́ ìsàbí rọ́rà mí nàlẹ́ ìsàbílẹ̀ mi Abbas náà ìrú ìtọ̀ tí ẹjẹ́ pé ní tẹ́lẹ̀ káwọ́ ṣe lórí ẹ̀ ilé kéré o kàn fún omi sábà ó tún rómi ṣe sì jìmárù lòkúta ló nǹkan kan ló nǹkan mi tó lélo aláyì hàn ahabbu dini ilallah oníkíni o àìsàrò ha ó náà ni ìtọ́jọ́ wípé ọ̀ràn jù ní àáfà olórin fi máa ń kọ́ni nípa tí fi ń sọ hànífíyà ìsìn nípa wípé ẹ̀sìn wáyé ti wá rọrùn tó bá yẹ pé yẹ̀wò dín wọn náà mẹ́rin ṣe ó le ju islam lọ́wọ́ ọ̀rà táà bá ṣe gbogbo táà sọ ọ̀rọ̀ táwọn bá nǹkan ṣe bíbí àti ń bá bá wọn fàdá láyé àti bá àti màwọn mọ́dá wọ́n sì wà ti ṣe káṣẹ̀ àzúmì pé káṣẹ̀ wá sọ pé aráhùn tó jẹ́ pé tẹ́ǹtì ni wọ́n ni wọ́n tí wọ́n ń ṣe òótọ́ jẹ̀máà sẹ́yìn òun ló le jù ní àdúkọ oníyàwó mẹ́rin nínú kóríyàwó mẹ́rin kan mú gbádùn ayé kẹ́mì yóò tún lè máa gùn bọ̀ kó tún lè máa gùn sí tẹ́lẹ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ àbúrò ní yéṣù díyàwó ẹ̀gbọ́n mẹ́jẹ̀ ní ogun o nàám Eh, ẹ̀míjà sóyún lónìí <laughs> torí ẹ amírù ti kìlọ̀ fún mi ń jò ní pé kí mọ́ lọ sáìdì mọ́ láìsọ̀lá ìta ìsìláàmù fàdámọ́dá nínú ẹ̀sìn kan Islam ti sọ pé ìwọ fẹ́yọ kan òtútó ẹ̀mẹ́jì ọ̀rọ̀ rùfọ́ tẹ́lẹ̀ta sẹ́yìn òun ló wá rọrùn rí ọlọ́run wa ẹ̀yin tẹ́ ìfẹ́ méjì mẹ́ta mẹ́rin gan ìwọ̀n bá ìbára tẹ bá ráàyè ṣe iná ẹ̀ nígbà lọ́wọ́ mo tó wá fẹ́rẹ̀ ìgbìtàn tí ọ̀fẹ́ kẹ̀kẹ́ lọ sí ọlọ́run nìkan yóò clear nísìn àwọn èèyàn mẹ́ta kan lọ bá ní wọ́n lọ ìyàwó Aisha jọ kan ìyàwó Aisha àmọ̀fẹ́ mọ báni bí ti mọ ní sìgẹ̀ bàtẹ́ mọ̀ kébé ṣe kémi àti mílì náà ìmọ̀ni mẹ́gun wa ẹ sọ fún alábàákì kan jẹ́ ṣẹ́gẹ̀ ó náwó sẹ́sìn kò sí wàhálà sọ́ọ̀tì bá ti ń lọ ẹ̀sẹ̀ rà ní ẹ̀mẹ́ gbé lọlé mùsùlùmí dáwà tàbí bá sọ báwò sẹ́mi pé wọ́n fẹ́ kọ́ sí dáadáa sí Ibrahim Bakri nìyẹn bámbámbáwò àwọn mẹ́ta ló bá yàwá ṣe ẹjọ́ sọ fún abáyé búrò àmẹ́bí ṣe ṣiṣẹ́ rẹ̀ ah, iṣẹ́ yìí náà sọ́lá níta àmàmà náà ni wípé amẹ́lòhù alukur'an ní tí mọ́ ń ṣe náà ní kùránì kí ni kùránì ni ó ṣe ìmọ̀ ń sùn lóru yóò tún jí yóò sùn máa wàrà lé rẹ̀ nínú òru ìkan náà tó yẹn náà fìlà àwọn ìmọ̀ ń jáwẹ̀ gbàmí yóò máa jẹ fọlọ́lá gbọ́ fara àtàzáwọ̀jì ó ti ẹ̀ ti dábàá mo ti láti lánàá bíbá yìí sẹ́wọ̀n tó ṣe láwọn fìdí fẹ̀yìn náà ni ó sọ ara àmà àná èmi tẹ́ rí látàzáwọ̀jì kí ni ìfẹ́yàwó tẹ̀bi pé yóò wá kí àwọn afá wa tún di pé kí ní fàtítà lè sọ báwọn torí wípé ìwé pé ìyàwó èdè yàn ráyè sí lọ́hùn abẹ́kọ̀ ah, tí ma ní ẹ̀wọ̀n ní ṣe abẹ́ kátà lóru abẹ́ tẹ̀lé nǹkan sọ́ọ̀bẹ̀ ṣé ọmọ lọ kátà lóru ni tó sì lẹ́yàwó so yóò mọ̀ bí wá lórí ìlàkàyè mẹ́rin pé ah, ọ̀nà pé yóò fẹ́ bẹ́tà kẹ́kọ̀ọ́ wọn láti mọ̀rọ̀ yìí pé ẹyọ kẹkẹ tá a fẹ́ gan aláyè ṣe bàdà kẹtọ́ wá ní lọ́fẹ́ kejì èrè àyè tajúdò ló ní dúró mẹ́ tajúdò wo ló fẹ́ dúró àdéhùn àbújáde tó ti bá ní kílẹ̀ rẹ̀ yìí pé wà fí bóde àhàdékún sọdakọ. kọ́ ọ fẹ́hùn gan sísúnmọ́ rẹ̀ ń gan gan aláàkàn. bí ẹ ti gbèsè wọn àwọn àníbi wà kálukú náà sọ̀rọ̀ lórí wọn sọ lọ́run sí ìgbọ̀ntẹ́wé nínú wáyà míì wọ́n ti sáńtì ẹ̀dídì pé àwọn ẹ̀jọ́ ni ó wá borí mi bá ọkọ̀ tó bá wọn yìí pé ẹ̀jẹ̀ sọ fún yín fa inni atqakum lillahi wa akhshakum lahu èmi tẹ́rí mo pààrọ̀ ọ̀run gbàjú èmi mú ti bẹ̀rù ẹ̀dùnú yín ẹ mọ́ sọ pé ẹ fẹ́ ṣe jù mí lọ́wọ́ níbi wàá sọ ẹ lọ fẹ́ yàwó ẹsẹ̀ nǹkan aláwọ̀ sọ̀bí tó lọ gbà nípa níbi jẹ́ ká yọ̀ǹda fún akásọ̀rọ̀ àwọn lọ́dà àwọn sọ̀bí kan lọ bá níbi bẹ́ẹ̀ yọ̀ǹda fún a afẹ́ fi gbà ìwà sínú mi ẹ wò fẹ́ẹ̀sì afẹ́ sí kiri o afẹ́ gbogbo àyíwá sínú mi yàtọ̀ yọ̀ǹda fún akátá àrẹ́mísà ní ìyọ̀ǹda fún yóò kù sínú ẹ̀sìn ọ̀rẹ́ bó ti wá jẹ́ pé ìsìláàmù rọrùn tó ń ọlọ́run tó wá nífẹ̀ẹ́ ju ẹ̀sìn mọ́fẹ̀yàwó lọ. ahabbu dini ila Allah ayé sọ̀rọ̀ láfi máa sọ pé wà láwùṣá rabbuna kunna yahuda. ولو شاء ربنا كنا يهودا وما دين اليهود بذي شكول وما دين اليهود بذي شكول ولو شاء ربنا كنا نصارى ولو شاء ربنا كنا نصارى مع رهبان في جبل جليل مع رهبان في جبل جليل ولكنها خلقنا إذا خلقنا ولكنها خلقنا إذا خلقنا حنيفا ديننا عن كل جيل حنيفا ديننا عن كل جيل حنيفا ديننا عن كل جيل إسلام استر القرن دين حنيف وما جعل عليكم في الدين من حرج فصل الحج èyí بالله كفوين láàkí kó wá jẹ́ pé ẹ̀sìn ní ọ̀wà apayínrẹ́ lẹ́wà wà nínú ìrà irọ́ o àfi pé ẹ ti fa ìmọ̀ kan lúnu pé ìmọ̀ wà mú kankan lẹ́mọ̀ ara ahabbu dini ila Allahi àìsàrùhà in tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù nínú ọ̀rọ̀ ẹ̀sìn ó ní ẹ̀ṣẹ̀ tó bá ti ń fújù lọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù a sì ń jó ya pé èso sí ń fújù àní kíni o Islam la yukallifu Allahu nafsan illa ibi kọ́ídà lẹ́yìn iná ti wáyọ̀ ń ta fẹ́ sàlàyé kọ́ídà pé daf'ul mashaqqa wa raf'ul haraj haroji lónìí yẹ pé tí ìtànàbí gẹ́gẹ́ mú wá fún wa káwọn kọ́mọ pé kí ànàbí mú wá fún wa wọ́n ní tó mú wá ní pé daf'ul haraj daf'ul mashaqqa wa raf'ul haraj ọwọ́ adáb ọwọ́ tilẹ̀kùn mọ́ gbogbo haraj ti wa gbogbo wa tó ti wà kásìkànàbí tó dé ọwọ́ amúkú fún wa fa ìzẹ̀n àwọn àfáà mi àti bẹ̀wọ̀n ayé àtàdísì iná ti mú kọ́ èdè jáde lábẹ́ kọ́ídà láì dáfún mùsàkọ̀rọ̀ àrọ̀j iná ti wá yọ ọyọ ka jáde sáńpẹ́ ní àdọ̀rọ̀rọ̀t sọ̀kọ́dárù bìkọ́dárì ha tẹ̀pẹ́ tẹ́lẹ́kátà yìí gẹ́gẹ́ nu ṣùgbọ́n táwọn akọ́ mọ ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀ kò ní padà yẹ àpàdà máa fi pọ̀ lù pin ni ṣùgbọ́n gbàtí àti ìjọgbọ́ yí pé hàn àti pé ìtẹ́sì gẹ́gẹ́ wọn á ti ní pé ọwọ́ adáàbò mi àti ń bi wàhálà ó sì wà mú wàhálà tuntun ṣe kí ni o tó ti ń bẹ lọ́rùn wa ó wà mú kú o àwọn àfà wa bó ṣe wá rí náà tẹ́ pé islam wa ṣe dáfọ́ olùbàṣàkọ̀ wàrà fún ni kí ni kan wa ń bẹ̀ tá à ń pè ní yìí àwọn kan náà àmì sàmì inna Allaha farada alaykum fara'id ọlọ́run àmìsà ní ọlọ́run ọba tẹ́ rí yẹn ó ṣe àwọn kankan ní ọ̀ràn ẹ nǹkan kan jẹ́ wájìbù ẹ̀ṣẹ̀ o bákan náà wàhárọ̀mà àṣìyá wàhárọ̀mà àṣìyá ó sì àwọn ẹ̀kẹ́ ní ìwọ̀ fún yín fàlá wàhádàl hudud kọ́bùlà dára ó kọ́kọ́ fi àwọn ẹ̀kẹ́ sí ẹnu àlà fún yín fàlá tàdó ha ẹ má ẹnu àlà tọ́lọ́hún láàlẹ́ o tọ́lọ́hún bá fàlà alẹ́ pé bọ́ stọ̀pù rẹ̀ má kọjá o wàhárọ̀mà àṣìyá ó sì àwọn ẹ̀kẹ́ ní haramu ní ìwọ̀ fún yín fàlá tàdó ha ẹ gbọ́dọ̀ fagbá ọlọ́run bá ń ya wasakata anna àṣìyà rahmatan lakum gẹ́ra nìṣìyà ọlọ́run sì wà dákẹ́ lórí àwọn àlámúrí kan fún yín kò sọ kankan parí rahmatan lakum ọfẹ́ fi kẹ́yìn ni o kò gbàgbé o ló fi jẹ́ pé ọ̀rọ̀ mẹ́sàn-án àwọn àfẹ́ ṣùgbọ́n àyẹ̀dẹ́bẹ̀ lónìí ó ní wípé ẹnikẹ́ni tó bá lọ rí ìbéèrè kan láti pẹ̀tánibí mi láyé ni o tí wáyé ṣe sọ̀kalẹ̀ tẹ́kì ìbéèrè yẹn ó sọ wà tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ tó wá torí ẹ̀ tí òfin wá fi sọ̀kalẹ̀ nú ẹ̀sìn wa kí n dájú ń sìn. ooo èèyàn lọ bèèrè bí lọ́wọ́ níbi nísìn àmì ìgbà báyìí báyìí àmì òsì dáhùn pé mo sọ nǹkan parẹ́ tẹ́ni wọn lọ tẹnumọ́ béèrè tó wá rí kú torí pé béèrè wọn pọ̀ ọlọ́run wá ń gbé kúmù rẹ̀ lórí kúmù wọn tó wá jẹ tó fẹ́ dàbí ẹni tí ó lágbára lára wa kí n dàbí ẹni tó lọ béèrè béèrè o. ó sì ní àmúṣílá ṣùgbọ́n àmì ilé ìjà lọ́fíìsì ẹ̀ sẹ̀pẹ́ ẹnìkẹ́ ti wà ní chemsan tí ó dára zina nígbà dára zina chemsan sọ sọ ìyàwó nìkan kan wọ́n sábàdà fòsí tó ṣe ẹ̀dá ẹjọ́ ọmọ lọ tó bá bí ọmọ inú rẹ̀ kó padà wá abẹ́kọ̀ nígbà ìyàwó dé padà ẹjọ́ ọmọ lọ tó bá ti di pé ọ̀n fọyàn lẹ̀ kankan tó ti pé obìnrin padà ń gbé ọmọ ìwá tí mú nǹkan dání láti jẹ́ kánàbí mọ́ yìí pé ọmọ yìí ó ti fọyàn lẹ̀ ọmọ yìí tó ti rí kankan kankan síbí nìkan ní sọ gbé àmì ẹ̀lọ ṣe fúnkùnmẹ̀ lórí ẹgbẹ́ mọ́ wá kí mọ́ tọ́ rírí pa ààrẹ ẹ̀ntí ọgbọ̀mọ̀ ǹtọ́ ńlọ́sọ fúnkùnmù yẹ di ọ̀rọ̀ ẹ̀lé ẹ̀ntọ́ dára lórí kí ìdájọ́ ìlú ẹ̀ntọ́ sọ́bà ọjọ́ mi ni alakulin islam daful mashako wa raful haraj ọlọ́run wá tàwọn kan haram fún wa ẹ̀mọ́ jẹ́ ẹ̀rìgbẹ́ àrà ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ayé haram ni ẹ̀mọ́ jẹ́ mẹ́ta ẹ̀mọ́ jẹ́ kúmbété ẹ̀mọ́ jẹ́ tó jábá gbogbo tọ́lọ̀ ní ẹmọ́jẹ ẹmọ́jẹ àrọ́ ẹmọ́jẹ rìbá kankan ẹmọ́sì àwọn kankan nínú ẹ̀dàjú ẹ̀sìn kódà ẹmọ́sì kúfù ọwọ́ mọ̀ wípé bá a ṣe wà yìí kọ rọrùn bọ́lọ̀hún bá ṣe ṣètò ayé àwọn tọ́lọ̀ ṣe ló ma lori lori e, ṣẹ́bí kò tiẹ̀ òfin tiẹ̀ eh, dádì òfin òun ìlẹ́sẹ̀ ṣẹ́ o tó yẹ pé bá nìyẹn ìsìláàmù yóò ti yẹ yẹn ọkọ lórí ìyàwó ẹ̀ tẹ́ pé ọwọ́ pé mo ní kẹ́ ẹgbẹ́ ọ̀kadà tó wá sẹ́ẹ̀sì gùnjọ́ kan àbí nǹkan àbótí ẹ̀wà bóyá ẹ̀ lákọ̀ọ́dọ̀rọ̀ lá bóyá nǹkan tiẹ̀ ṣe ó ṣubú lójú ọ̀nà gbà tí wọ́n sáfi gbé dìgbàdìgbà orí ọ̀kadà wọn gbé sí wọn ọ̀dẹ̀ mọ̀ pé nǹkan ti kọ́kọ́ ṣẹlẹ̀ sí gẹ̀ǹgẹ̀ ọ̀sá kí ló sá máa ní òfin pé mo ti sọ ẹnu pa ní tí ó sì kò sí àyàfi ń bẹ̀ kì í sí àmì mùsùlùmí gidi ọlọ́run wa ló ṣe nǹkan ní haramu yìí ẹ má mutí ẹ mebe ọwọ́ amóyè subhanahu wa ta'ala ọwọ́ amóyè pé ìgbà mi ń bẹ ilẹ̀ mọ́ ń fún mọ́yàn ọwọ́ atú okùn lọ́rùn wa láwọn agbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan inú tí wọ́n tó kù lọ́rùn wa èmi àti yín tó wá ń tẹ̀mọ̀ ìpẹ́rà náà ti jọgbọ́ inú òfin pé ẹ̀ ẹnìkan jọ ní oníyà gbogbo tájú pẹ̀lú wọn ṣe ti wà lára nìkan ní ẹjọ́ mọ̀ síbẹ̀ pé àwọn èèyàn òṣèlú gbójúbọ̀rọ̀ fún un wọ́n bá tún lóun tú àwọn kan lẹ́ níṣẹ́ wọ́n tún misuse bí àlámọ̀rí ọmọ nìyẹn ṣe rí nìyẹn tó wáyé pé sọ́lọ̀ ń tọ́ dá wa gan ó fi lọ́dún ó fi ẹ̀yà fílẹ̀ fún àmì òfin ẹ̀sìn àtúnṣì lò ẹ̀dá wa ń kọ́ sí àwọn kí ṣùgbọ́n ìtawọ́kọ́ ní ìdìgbé kí náà ń pè ní lálùrí àti máa haram ní òní ìdìgbàgbà gbogbo tó wà sí lára mi náà ni àbútá náà bí ṣe ní haram haram náà ni ṣùgbọ́n kí náà ń pè ní dọ̀rọ̀rọ̀ dọ̀rọ̀rọ̀ yẹn lèmi àti ẹ́ sífà tó jẹ́ pé wọ́n kálukú wa la máa ń wá rúkṣọ̀ fúnra wa la máa ń wá ẹ̀dẹ̀ fúnra wa pé ẹ wò làlórí mi járe làlórí làlórí sí làlórí lè mú yẹn sẹ́ báńkì inshallah gbẹ̀dá sáyé làlórí pé á jẹ́ amúni o ẹ̀yẹ́ ìsìnkú káwọn ilé àwọn mọ́jáde pé kí ẹ mọ́ ṣiṣẹ́ gbèsè tó wà ń ta ní ìsìn tí ọmọ fún wà lánìí lápòjú ìrádẹ́nìkan sọ bá ní o <laughs> so gbogbo sẹ́wọ́n àǹtà nísìn kò ní jẹ́ wọ́n láyé ìtọ́jú ọmọ nǹkan kódà àwọn náà ti rẹ̀ gbogbo ibi tá a ti rí sẹ́nà nìyẹn <laughs> kẹ́ á ní kílẹ̀ ọlọ́mọ ti yẹ́so irú sẹ́wọ́n sì wá nù lórí èlò ń darí mọ́ fi àjẹ mọ́ mọ́ fi bí ọha o ẹ̀ tọ̀tọ̀ sọ̀rọ̀ ìgbà wà láyé risk nígbàkadà dáríkà kọ̀dẹ́rù láṣẹ̀lọ́ ẹ ti mọ̀ wípé àwọn obìnrin yìí

à ń bọ̀ ń bẹ́ o a fẹ́ mọ kí náà ń pè lálórí tẹ́jẹ́ kí ni àti ààfin ní tayọ ntọ́lọ̀ nǹkan tó gbé alẹ́ lórí pé ẹ má kọjá abẹ́ o mo ṣe gbé nǹkan mi kalẹ̀ kìí ṣe pé mo ṣe ti ṣe o èmi tí mo ti ẹ̀dẹ̀ fún yín ìyìn ṣe mi ṣe kí o ṣùgbọ́n mo fi òun dèdè ṣùkọ́ dẹ̀rù ìkọ́ dẹ̀rù ha. dọ̀rọ̀rọ̀ aláwọ̀kọ́ ní jẹ̀máà iṣẹ́ ń pè ní dọ̀rọ̀rọ̀ kìí láàmàjẹ́lẹ̀ láha láàmàjẹ́lẹ̀ lẹ́ọ̀kúl fi ha تضرب بالعقول làlórí tà ń sọ yìí wọn èé fi làákàrí mọ̀ in tó jẹ́ kí n gbàgbé wọlé ní ọ̀rọ̀ ṣe kò sẹ̀mí nìkan rahman ullah àbáníta ẹ bá fẹ́ kọ́ òyìn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó wọ́n jẹ́ pé ẹ wá fẹ́ o ìkan wá ń bẹ tí ó jẹ́ pé ó a bí ní sè nǹkan bí ó wà ashal ó máa ń jẹ́ káwọn yóò tẹ̀ mọ nǹkan tí máa ń kẹ́ máa bẹ́ẹ̀ dọ̀rọ̀ orí báyìí orí báyìí yóò fọ́n wàhálà ṣùgbọ́n kákàtà gbé wípé dọ̀rọ̀ tẹ́ wọ́n ṣe kí ni máa wọ́n èfi làkàrí mọ̀ ìyẹn ni pé nùsùsù la fi máa ń mọ̀ ní tẹ́pẹ̀ lálórí ẹ̀rí la fi máa ń mọ̀ ní tí ẹ̀ sì bá pè ní lálórí fèmí àti ẹ̀ oníkíní o lálórí tẹ́sí ọ̀fà ti pè ní lálórí fún wa lẹ́yìn àáfà kan fọwọ́ láti sáwọ́dí kò lè pè lálórí fún wa àti pé gbogbo ń tẹ́pẹ̀ ń dọ̀rọ̀ rọ̀ ẹ̀yìn dọ̀rọ̀ kan lọ́mọ́lẹ̀ kẹsẹ̀ kankan yóò ní ìdí kó fún wa lẹ́rìí pé in tó fà tó fi jẹ́ dọ̀rọ̀ yìí àwà ṣùgbọ́n dọ̀rọ̀ yìí ọ̀pọ̀ ọ̀pọ̀ dọ̀rọ̀ kọ̀ọ̀kan ọmọ yàtọ̀ lórí òdiwọ̀n kan kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹjẹ́ kátàlẹ́ kan nàró rẹ̀ kálíbà rẹ̀ ìgbàjọ inshallah ta'ala àwọn náà Islam wá dá gbogbo nǹkan márùn kan mélòó àwọn là ń pè ní masalihul uliya márààrún yẹn a wà tibẹ̀ mú àpẹẹrẹ àpẹẹrẹ àpẹẹrẹ dòrórọ̀ dòrórọ̀ dòrórọ̀ a sì mú bí ọlọ́run bá ti dẹkùn bẹ́ẹ̀ àti ibi tó fẹ́ nu ara rẹ̀ mọ́ inshallah pẹ̀lú oyún fún kálukú wà lórí mọ́ wọn tẹ́ bá ti bẹ̀rẹ̀ pé wal fiqhu wal fiqhu à níta fi bẹ̀rẹ̀ àdéhùn ta fi bẹ̀rẹ̀ bitafaqquhi wal fiqhu bitafaqquhi n fẹ́ ká mú ìrìn lọ lẹ́nu kí gbogbo jẹ́ mọ́ wal fiqhu bitafaqquhi wal fiqhu tafọ́kù yẹn á ṣe lórí àlùmọ́rí kìí ṣe pé mọ́ sọ bẹ́ẹ̀ kìí ṣe lẹ́kṣọ̀ ńlá ní ṣe pé ń kálukú ló ń nẹ́ ní tí ó fi làkàyè sínú sẹ́yìn ṣùgbọ́n bẹ́sìs láta fẹ́ fi lé alẹ́ nu pé bó ṣe rí ni àwọ̀kọ́ mọ̀sánlẹ̀ ọ̀dọ̀ ọ̀lẹ́yà márùn-ún yìí nǹkan márùn-ún lẹ́sìn wọn dábòbò lọ́dọ̀ èmi àti ẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ò ní àdínù ó dé kíni o àdínù ẹlẹ́ẹ̀kejì ànáfsù ó ní kíni o ẹlẹ́ẹ̀kẹta anaslu ẹlẹ́ẹ̀kẹrin alẹ́ akulu ẹlẹ́ẹ̀karùn alimali bó ṣe wà bó ṣe tẹ̀lé àwọn nínú tíyànú àdínú ẹ̀sìn tí wọ́n gbogbo fi kalẹ̀ sí òun ni pé wọ́n fẹ́ dáàbòbò ẹ̀sìn mi àti lẹ́yìn náà wọ́n fẹ́ dáàbòbò nafsu wa ẹ̀mí wa lẹ́yìn náà wọ́n fẹ́ dáàbòbò ẹ̀ẹ́lẹ́yìnlá nẹ́tùlù ibi ibi lẹ́yìn náà gbogbo ọ̀rọ̀ family planning kẹ́kẹ́ gbogbo ẹni láti gbogbo àwọn amúsílẹ̀ àbáṣe wọn nílẹ̀ pé afẹ́sọ̀ náà sílò ibi tí family planning wà aláàdùn ní ìsìlámù tó bá wà aláàdùn sílẹ̀ rò rí pé economy economy social Nigeria kò bá mu tó tó náà rí nú bákan náà wà mọ́ọ̀lù ẹ̀wọ̀n tó fi mọ́ọ̀lù dúkìá wa òun ló protect last